ni ò ti ní mọ nǹkan kí ni o ohun tó bá ń ṣe mọ́ so pé sífù máa pé eh, eh, ah, eh, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àná ó fún ẹ lóyè torí wọ́n náà wọ́n ní Ṣọ̀ún náà wọ́n ní iṣẹ́ ẹ mọ̀ ṣé lò báyìí wà ní dùbúlà ẹ̀sán náà but à ní lọ síbẹ̀ but kì í ṣe ọba Gandhi olùfẹ́ da omi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ ló ti ń bá gbé ẹni ìwọlé ẹ please ẹ máa mútu ní ẹni sọ̀rọ̀ ẹ máa gbọ́ tí mo sọ̀rọ̀ ọlẹ́sìn máa gbé ń bọ́lẹ̀ ẹ ṣe pọ̀ kì í ṣe ọba Gandhi òun ló fẹ́ da okini o ló fẹ́ da omi omi àláfíà ìlú Ògbómọ̀ṣọ́ rú because ọba Ghandi gẹ́gẹ́ fún alára ẹ̀ òun gẹ́gẹ́ mọ̀ wípé kóun tó débẹ̀ òun ni iṣu yìí ti bẹ̀rẹ̀ kóun tó dé òun lẹ ti bẹ̀rẹ̀ sí ní bára yín jà kóun tó dé òun ni wàhálà ti wà ní ìlú Ògbómọ̀ṣọ́ àdẹkódẹ tó dé òun náà ni àwọn sọwọ́n kanṣu ni wọ́n ti fi òfin àti ìlànà sílẹ̀ ni wọ́n sọ pé kí ìwọ ìmáàmù yìí kó step aside láti yanjú issue tó ń bẹ láàrin wọ àti àwọn fámìlì ẹ nígbà tí ọba Gandhi dé then you want to use that ọba Gandhi ọba Gandhi láti sọ pé pé òun ló ń domi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́rú whereas it is not torí pé ọba Gandhi òun kọ́ ló ń dá kíni o máa yìí sọ wípé ìwọ náà tẹ̀lé òfin tí àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ àti àwọn chief of eh, imam and afa ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi kalẹ̀ wípé kó step aside láti lọ yanjú pọ́blẹ́mù ìwọ àti àwọn fámìlì yín and then you refuse then ó wá sọ wípé ọba Gandhi ló fẹ́ da ìlú Ògbómọ̀ṣọ́ rú ó wá ṣe fídò pé kí ọba yìí kó dákun kó dábọ̀ kó wọ́n dá sí ọ̀rọ̀ Islam ní ìlú Ògbómọ̀ṣọ́ torí pé kò mọ̀ nípa Islam <coughs> torí wípé redeemed pastor ni ọba ló nílùú ọba ló nílùú ọba sì ba lórí ohun gbogbo and then september ọ̀sẹ̀ tí ń kírun yìí ọba ló ní kì í ṣèwọ ìmáàmù ló ní ìmáàmù gan you are part of ọba ara àwọn ara àwọn ara àwọn ara àwọn kọmitì ọba ní ẹ ara àwọn chief of obas ní ẹ ara àwọn oyè tí wọ́n máa ń fìyàn jẹ nínú ìlú nìyẹn wọ́n á jẹ ọ̀tún wọ́n á jẹ òsì wọ́n á jẹ akọgun ìwọ náà ìmáàmù ni wọ́n ń jẹ́ nídìílé tiyín ni chief imam ni wọ́n ń jẹ́ nílé tiyín ni so ọba ní ẹ̀tọ́ láti yọ any chief láti yọ dànù tí ò bá tẹ̀lé ní tọ́ba bá sọ so ọba Gandhi ní right láti yọ ẹ́ but ọba yìí wò wípé let us do this thing amicably so that we can have a peace in that time. ó dẹ̀ pè ọ́ ó ní gba ìmọ̀ràn tí àwọn Ṣọ̀ún council àti àwọn chief imam àti àfa òfògbómọ̀ṣọ́ tí wọ́n fi kalẹ̀ wípé step aside láti yanjú iṣu tó bá ṣẹlẹ̀ láàrin ìwọ àti àwọn ẹbí yín but kí ló sọ ó bọ́ta ó sì bẹ̀rẹ̀ sí ní gbé ogun wọn sí pé Bánkọ́lé ló sọ̀rọ̀ yìí pé kó wá claim báwo ìwọ ọmọ Abẹ́òkúta ní Pàràkòyí báwo ló ṣe máa lọ jẹ ìmáàmù l'Ògbómọ̀ṣọ́ whereas you are the first chief imam of, of Parakoyi ní Ògbó ní Abẹ́òkúta wọ́n dẹ̀ sọ wípé according to níṣe ni wọ́n lé kúrò lórí oyè according to we don't know whether it is true or not so I cannot go much about that but àwọn fídíò tẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe yìí tẹ bẹ̀rẹ̀ sí ní lu àwọn èèyàn yìí this another video tí ó tún tẹ̀ mí lọ́wọ́ níbi tí ọba ti bẹ̀rẹ̀ sí ní níbi tí ìmáàmù yìí ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìpè ẹ gbọ́. ẹ gbọ́ aláàbò yìí yẹn torí pẹ́pà tí mo dé mo bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ni kì í sọ̀rọ̀ oyè oyè ò sí lórí ìtẹ̀mí bí ìlọsíwájú ẹ̀sìn ìlú. lọ́pàá ẹnì kan láti gba mọ́tílẹ́rẹ́ ò lè nà ká pé mi tọ́ra sí ni. And I can tell you authoritatively that I've spent almost seventy million sí mọ́sálásí mi. seventy million. yes. bẹ́ẹ̀ bọ̀ ó lè kọ́lé jẹ lọ́dọ̀ tèmi o ẹgbọ́n lágbọ̀ọ́yé ẹgbọ́n lágbọ̀ọ́yé o ìyàwó ìmáàmù ẹjọ òun lẹ́nu ní pápá tí mo dé mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ẹnì kan láti gba mọ́tílé òní lọ́ka pẹ̀lú tọ́ra dẹ̀ sí mi and I can tell you authoritatively that I've spent almost seventy million tí wọ́n sábà sí i. bẹ́ẹ̀ lọ oyè kọ́lẹ̀ jẹ́ lọ́dọ̀ tèmi o ẹgbọ́n lágbọ̀ọ́yé ẹgbọ́n lágbọ̀ọ́yé o ìyàwó òun lẹ́yìn tó ní pẹ́pà tí mo dé mo bẹ̀rẹ̀ sí ní ni kì í ṣòro oyè oyè ò sí lórí tèmi bí ìlọsíwájú ẹ̀sìn ìlú lọ́pàá ẹnì kan láti gba mọ́tílẹ́rẹ̀ òlè nàka pé mi tọ́ra lẹ̀ sí ni and I can tell you authoritatively that I've spent almost seventy million tí wọ́n sábà fi. ọ̀pọ̀ máa kọ́ ilẹ̀ bò wọ́n láti wákàtí ìlọ́kọ́ náà. Ìbọn yìí ní ẹ̀bọ̀ wà Gbogbo yìí jókòó kalẹ̀ ní látàárọ̀ bí bàbá yìí wọ́n bẹ̀rẹ̀ dé. Àìmọ́ tí ń dùn yín nínú ni torí ìfẹ́. Now, ọba bẹ̀rẹ̀ sí ní ṣépè. Wọ́n á tún bá fẹ́ kí òun jẹ, ó ní kí wọ́n máa kú ni, ó ní máa pa wọ́n. Ó dá bẹ́ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n paternity tiẹ̀ tí wọ́n ní kó wá explain tí ò ní àǹfààní àti explain tí ò dẹ̀ fẹ́ explain tí ò dẹ̀ fẹ́ sọ reason pé òun ò kí sọmọ Ògbómọ̀ṣọ́ ńkọ́ olóòfin jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì olóò máa ń gbàgbé wípé àwọn èèyàn máa ń sí òun nígbà tí ìyá tó bí ọ bá gbé ẹ lọ sílé míì tó bá dandan kan lè tí wọ́n wá gbé ọ lọ láti kékeré wọ́n mọ̀ pé o ò kí ṣe ọmọ inú fámílì ọ̀hún torí pé àwọn kan nìyá rẹ bá ń gbà tí wọ́n gbé ọ wá fẹ́ bàbá mi níbẹ̀ wọ́n sì mọ ìpilẹ̀ṣẹ̀ àti ìtàn rẹ wọ́n sì mọ ibi tó ti pé wọ́n gbé ọ wá ni a mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ìyá ojú ò fẹ́rù ẹ̀kù ṣùgbọ́n tó o bá lọ bá fámìlì yìí tó o pẹ̀tù sí wọn nú tó o wà submissive fámìlì yìí náà ò ní fẹ́ kí oyè ikú kú òun lé àwọn wọ́n fara dà wọ́n bẹ dà wọ́n bẹ gbà ṣùgbọ́n the level of arrogance of of àfáà you know it is highly extremely arrogance bàbá yìí kódà ìṣe sọ̀rọ̀ sí ọba ọba ìlú àti jẹ́ kí ẹ̀sìn àti jẹ́ kí ẹ̀sìn àti jẹ́ kí ẹ̀sìn kó fi àwọn ọba wa yìí kó fi wọ́n wọlé ajé ayé ajé ayé bóyá sọ̀hún kẹta àbí sọ̀hún kẹrin ni ni ni ìmáàmù kan sọ báyìí wọn ò ní kírun mọ́sálásí yìí mọ́ òun wọn ò ní kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọba bàbá tí wọ́n ti lọ wọn ò ní ṣùgbọ́n pé lónìí àwọn tí wọ́n ń jọba yìí náà ta ló ń fi wọ́n jẹ ṣépè ṣé ṣé ifá ló mú wọn ṣé ifá ló mú àwọn ọba yìí nípa àwọn gánà ṣe láti pàṣẹ lórí ìlú ṣé ifá ló yàn wọ́n débi pé àwọn gan ní àṣẹ láti pàṣẹ lórí ìlú àbí owó àtipò àti political influence wọn ló yàn wọ́n olófin jẹ́ pé lónìí nǹkan ti dàrú kọjá là the religion have spoiled everything that is why to my own side religion is a scam religion is a completely scam that everybody believe that kò sí ní religion lè ṣe o bí ó ṣe nígbà tó at least kí ni religion gan ṣe fún wa nílẹ̀ Yorùbá gan kí ló ṣe fún wa nílẹ̀ Yorùbá kí ni benefit that religion ganlẹ̀ yorùbá it cause atrocity from one place to another and then we start killing ourselves from from one place to another we molest ourselves we harass ourselves on top of that religion a foreign religion now tí governor ìpínlẹ̀ Ọ̀yọ́ I will just come to a conclusion mo rọ gọ́fúnà ìpínlẹ̀ ọ̀yọ́ pé kó dákun kó dábọ̀ kó má ṣe wo ọ̀rọ̀ yìí nìran màá tàì láti pè bóyá a lè rí àwọn tí wọ́n jẹ́ láti ìlú ògbómọ̀ṣọ́ mo ní àwọn kan tó yẹ pé they are from ògbómọ̀ṣọ́ they know much about this story bóyá wọ́n á lè pè wọlé then a lè gbọ́ ọ̀rọ̀ méjì àbí mẹ́ta látẹnu wọn we put it to last speaker tá a bá lè gbọ́ tí wọ́n bá lè explain fún wa the details of this issue then tá a bá ní time àti gbé wọn wá sórí program wa next time á gbé wọn wá ṣùgbọ́n a fẹ́ kí àwọn ọmọ nàìjíríà àwọn yorùbá a fẹ́ kí wọ́n mọ problem tí ìlú ògbómọ̀ṣọ́ wà lọ́wọ́ lọ́wọ́ báyìí concerning the religion issue concerning what concerning the religion issue that that city are in a serious issue that city wọ́n wà ní inú kíni o wọ́n wà ní inú ewu religion authority, ní títí Òṣogbo táwọn yẹn ń jà nítorí ìjàlẹ̀ tí àwọn yẹn táwọn yẹn bára wọn fa ìjàlẹ̀ lọ́wọ́ then how do we stop all this issue how do we hello sir ṣé mo lè gbé sórí live ẹ ṣe púpọ̀. hello. hello ṣe ń hello yà mo ti gbé sílẹ̀ fún ya mo ń pe àwọn kan hello sa o ẹ rọra sa o yà ẹ jọ̀ọ́ mo fẹ́ kí mo a ṣe ètò tá a ṣe nípa ọ̀rọ̀ lóògbómọ̀ṣọ́ yìí. yes sir mo fẹ́ kí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí àwọn àlàyé tá a ti ṣe yìí irú èèyàn wo òun ni ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ irú èèyàn wo ló jẹ́ àti wípé ṣé ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tó mọ̀ pé ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn. Um, in the first place um, àwọn èèyàn ń gbọ́ yín. àti um, pé number one na mi ò eh, how be timed ẹni pẹ̀lú mi let me just give you brief uh, mo ní tàn pẹ̀lú yín mo ní tàn pẹ̀lú yín. mo ní o. ẹ ṣe púpọ̀. and um, I'm going to be 65 by June 1st this year. Hmm. so I'm not insane that is to say mo pẹ̀lú làákàyè mi ni mo wà. bẹ́ẹ̀ ni ẹ fi ń sọ̀rọ̀. gbogbo nǹkan ni wọ́n fẹ́ sọ̀rọ̀ sínú pé bóyá probably bóyá mo ti ní mental eh, degree rí. àgbọ̀yé bóyá mo ti ní eh, psychiatric eh, issue. ìwà pé sọ́dọ̀ àti òbí jẹ́ pé bóyá àwọn èèyàn lè máa doubt tí mo sọ hmm. àbí mo fi lè máa doubt ara mi because of my my um, uh, um, my, mental setup. Hmm. àgbọ̀yé sà. this thing start this thing start this thing start 2020 2022. Hmm. Uh, when the when we have the, the late Imam Ashafa died, and um, uh, am um, when it's open, we replace the Imam Ashafa, hmm. and this has to do with uh, the late Imam Bakr. Hmm. So, with the virtue of Ikati, Council of uh, Imams represents, ó ṣòwò will Um, ilé ayé lára àwọn yẹn gangan ni imamship yẹn kàn hmm. ní virtue of nǹkan tí imami kanṣu bá present fún wa hmm. so àwọn ni wọ́n present ọmọ oyè fún kábíyèsí hmm. at that time lè kábíyèsí wà ní condition lógbó tí ara kò fi gbára lé mọ́. ara wọn yá. lórí within the period of present yẹn náà bẹ́ẹ̀ ni within the period of present yẹn náà. Teliat Olúṣínà within the time that we present the sígbà tí bàbá the jáde was twenty two days. twenty two days more than that. Hmm. Yeah, nah. yes yes twenty two days. after his turban then it was twenty two days exactly twenty two days tí wọ́n turban rẹ̀ tán ìbàbá jáde láyé. Hmm. So earlier before then, there was a program going on on the eh, on radio station That is a Parrot FM. Hmm. So that evening, I called in to link up with the, with the, with the program, live program. So I asked some certain question and say the only place I can get the full details about what I'm asking is if I if I can go to the council of uh, imams. Hmm. Hey, what about the network? When I repeat I can ok network wọn wà disconnect wọn máa dá wa lóhùn ẹ̀rí àwọn tí wọ́n mọ̀ nípa ìtàn yìí tí wọ́n mọ̀ tí wọ́n ṣe ẹni yìí àwọn ni wọ́n kọ́kọ́ the first petition ẹ tẹ̀síwájú sir. So I now I now went to the Council of Imams láti lọ rí ìbéèrè some certain questions. So on getting there, oh, I discovered that there is a kind of a hanky-panky in their presentation of uh, their screening, mm. that already some of the members are all, already having their own candidates. They are supposed to be a screening committee, but instead, we discover one or two of them are already campaigning for a candidate, mm. and that candidate happens to be Yunusa. Yunusa. And these are the screening committee. They are supposed to be this. They are supposed to be screening committee But the people who are supposed to be screening committee are already campaigning for a candidate. So there is a problem with that screening committee, to which I go against it. So I wrote a letter against it. And the secretary of the committee was suspended. Hmm. They continued their screening, camouflage screening, because I call it camouflage screening. screening. Hmm. Then later, I wrote another letter to suggest to the committee why not abolish all the houses the Imam Logumoso so that they centralize there to be able to look for one person tó bá ní ìmọ̀ ní ìlú nílùú àṣẹ jẹ́ ìpínlẹ̀ ẹ̀mọ́ ẹgbẹ́ káàkiri ilé káàkiri kí wọ́n bá àwọn ẹni problem. Hmm. The chairman of that committee happens to be you, you, did you did you brother to the late imam, the hmm. past imam, who at that time is still acting as the acting chief of Umashaman. Hmm. So the chairman kicked against my suggestion hmm. that ìdílé lófin that imam ló kọ́ sọ. I should not tell them to abolish all this and pick one layered person nínú ìlú. He kicked against it and the whole committee kick against my letter. Hmm. Uh, then a week after it, I joined them in the screening uh, on their screening where they said they are making screening. Okay. But it was fruit, it was fruitless. Hmm. They now give us five days to go and come back to continue the screening. Hmm. We never knew that they deceive us. So I am in Lagos while I came to Ògbómọ̀ṣọ́ purposefully because of this because everything ní máa ń lọ lÓgbómọ̀ṣọ́ being the qualified child of Ògbómọ̀ṣọ́ like Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni my registration my election and everything I did everything in Ògbómọ̀ṣọ́ I don't do it in Lagos hmm. for the love of my fatherland. Hmm. ẹ ṣe púpọ̀. so I now I now had to decide I decide that I have to go back to Lagos and come back after five days to be able to witness the screening. So the fifth day, while I came out from my bedroom, from my bedroom, I had to come and dress up and come down to Lagos. I now open my phone. I discovered that already Daliadu has been presented to the KBAC. They have turned him as the chief imam. Ah, what are 25 days? Kẹ́ ẹ ti padà five days, so that same five days tá a tó ti mú Imam, but what's your sí Ògbómọ̀ṣọ́ láti wá witness screening yẹn I saw it that they are already presenting him to kábíyèsí live and direct. Ah. and the man was helpless because àgbàlagbà ni wọ́n wọ̀ gbádùn. Are you getting me now? Àgbọ̀yé sà, So what, what I'm saying in the essence is that even at that time, Kábíyèsí was still challenging his candidacy. Hmm. Kábíyèsí was asking Who is this guy? Hmm. Why not? Kabiyesi was mentioning some name, and somebody was going against what Kabiyesi was asking, and they forced this man into Kabiyesi's hand, and they presented him as the chief imam. Hmm. And that and that went on. I now decided not to come to Ogbomoso because what am I going to do again? Because the imam I'm going to Brazil that's training they have already presented an imam. Hmm. But his earlier video that I saw, because this is somebody I knew very well. Hmm. So I've been telling my people that this guy is not from Ugobasho land. Since then, they never listened. And they installed him as the chief imam. Hmm. That has been done. So I want my they have been protesting on the ground. I don't know them then. Hmm. They have been protesting on the ground with any ever presenting someone one day. Ah, Marie. They did not allow them to get to the palace. Hmm. They did not allow them to get to the palace. So the truth of the matter is the money play, hmm. money and power play on them. Hmm. Because who have interest on that imamship, the seat, we don't know what they are really interested on. They use their money and they use their power and to make sure those who are entitled to that place did not have access, access to, it. to KDC or anybody. Hmm. They did not have access to the palace hmm. until the man was being installed. So within that short period again, we lost KVC. Hmm. So maybe these people are going to appeal or not appeal within that period, we lost KVC. So everybody was just speaking like Kilafeshi a máa mú kábíyèsí dájúmọ sọpá ṣẹ̀ṣẹ̀ sáré pé struggling pé ọmọ yìí máa ní ìmọ̀ kọ́. The family are not relenting but my son inside me I'm not relenting because I know this one will go on so but hmm. those who are fighting me they have the power and they have the money I am that time I'm the only person so nobody was listening to me then so I can see that The best thing I can do is he who fights and runs away lives to fight, lives to fight another, day. another day. So I have to dodge them and I hang around. Hmm. But for the fight to be and it was choose. kò kí ń ṣe ọmọ inú ilé immediately not ti bẹ̀rẹ̀ sí máa ṣí wa wo. Hmm. So sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí máa Wow. wa ó ṣí wa yẹn nígbà tá a lọ sí bẹ́ẹ̀rì àdè late mufti of Oyo State who happens to be the Fasiru of hmm. Ogbomoso land, hmm. Alhaji Bashiru Okumoegbo. Hmm. So he messed up at that area. That was when ọ̀kan nínú àwọn ọmọ inú ilé ayélujára gbọ́ cry out ẹ̀yin èèyàn ẹ̀dá pẹ̀ mọ́ bínú pẹ̀lú kìí lójú ọkọ̀ ìṣèlú sẹ́wọ̀n pé kìí sọmọ ilé wa. Hmm. ó jábọ́. this is where I now this is ó this is where I now took it up out of annoyance. okay so sóyìn tẹ́ ṣe fún to be ten months ago èso wọn nu ilé just as i'm claiming ẹ̀ fọ́ọ̀sẹ̀ lólu glory. this is where my petition now came up we gang up with them to write petition to league of imam and alfas as islamic body to comprise more than one hundred and twenty imams. afẹ́kẹ́ bá wa investigate kínní islamically. ṣé ó ṣeé ṣe kí ẹni tí ìdí rẹ̀ bá wọ́ ọjẹ ìmọ̀ọ́dù they now set up their own committee that is going to investigate this. I went there to defend it, to make my presentation, and I saw by Holy Quran hmm. while I'm making my presentation. Àwọn tí wọ́n ní kì í sọmọ inú ilé wọn, they came from the north, from far and left. They came to the screening committee, that, that is investigation committee, they also swore, they swore by the Holy, by Quran, the Holy Quran to say this guy is not from the family. Hmm. So, in that di tọ́ọ̀nù ti tiẹ̀, kó wá defend ara that is loose. He keep us waiting till seven o'clock in the, the evening. He did not come to, the, to, to where investigation was going on. Hmm àwọn tó jẹ́ pé àwọn the wrong side tó yẹ pé àwọn náà lọ rèé pé wá tó yẹ pé àwọn ọmọ inú ilé náà ni kò tí wọ́n ti ta owó lọ́wọ́ àwọn tó lọ rèé mú wá. wọ́n ti gbàgbọ́dẹ̀ fún ilé wọn. iṣẹ́ ni báwo ló ṣe jọmọ bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́ dòdò. tí hmm. wọ́n ní ká wá dìfẹ́ǹdì pé báwo ló ṣe jọmọ inú ilé yìí. instead of them to sit down and come and tell us báwo ló ṣe jọmọ ilé wa àwọn ọlọ́pàá la rí tí wọ́n mú letter of invitation wá tó wà ní police station. Ah, ah. àwọn náà ti prepare kalẹ̀ dé yín. And that day, God bless you. At that time, I am in Lagos. So they now call me. I now I now reply them. I received the call and I replied the policeman. I gave them my two phone numbers, my two hot numbers. I gave it to them, including this number that you are using to call me. That you should call me at any time. I'll come and I'll come and I'll come and answer you. Hmm. so the day they fix I should come ìjọ yẹn ni wọ́n náà sọ pé gbogbo àwọn imams yẹn àtàwọn committee yẹn we should come to the area commander's office. Hmm. When we get to the area commander's office, they said I should after all said and done. The most funniest thing was that nígbà tẹ́mi ṣe tán mo area commander wa sọ fún ẹ pé now you can start recording. So we have been there for almost one and a half hours talking here and there talking here and there. Ah, hmm. tí wọ́n dẹ̀ record. ẹ má nẹ́tíwọ́ọ̀kì yẹn lọ ni o mo wà pẹ̀lú yín tí wọ́n dẹ̀ record ń gbà yẹn. bẹ́ẹ̀ ni tí wọ́n wọ́n record ọ̀rọ̀ tí wọ́n ní. it is now time for me to make my own presentation. The area commander now ordered the officer in charge that now you can start recording. Hmm. And they started recording me, which they did not present the tape. They cannot, they cannot. Because of the fact I was bringing out, I talk, I made my presentation for forty-five minutes. At the end of the day, the area commander said, he want to advise us. If we have anything, these people should go home and settle it ọ̀rọ̀ inú ilé ni kì í sọ̀rọ̀. kì í sọ̀rọ̀ ta kì í sọ̀rọ̀ òfin. kì í sọ̀rọ̀ ta. Hmm. and retired AIG Babalola who happens to be ọmọ Ògbómọ̀ṣọ́ and is the jagunmọ́lú of Ògbómọ̀ṣọ́ line. bẹ́ẹ̀ni okay was there also according to the note. he is also hmm. on the sixth that very day. Hmm. he is there because I told you I wrote these things and if you wake me up in total I will never miss one line. Hmm. I know I've written because I I I, I follow it up. So Babalola was there with the hope people maybe we are going to fall into the hand of the baby they want to tell us. Hmm. But he is going to stand for us, though he's not on our side you. Hmm. So he's also one of those members who are supporting him. Hmm. But they just want if we are being arrested, you will not use the power to say ṣe bàbá rẹ̀ la gbà yín lẹ̀ ẹ gbọ́dọ̀ bọ́ọ̀ sí wa lẹ́nu bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. that is why they want to play on us. Hmm. but I am an activist. Hmm. and I know I am going to defend myself. Hmm. So as of that time, they did not know that I have two of my lawyers who are already waiting for me outside. Are you with me? No, I'm following. No, I'm following. So all the presentation, the area commander now discovered that there is nothing they can write criminally against me. There's not any criminal allegation they can put on me. So he now dropped his pen without writing anything. Hmm. He said, I want peace to reign on this land. more than seven times. Lẹ́ẹ̀meje lẹ́ẹ̀meje lẹ́ẹ̀meje ni komisanna polisi yẹn ẹ̀yẹ́dá kọ́mándà Ògbómọ̀ṣọ́ ló fi tapu kéèsì yìí. Ẹ̀yẹ́dá kọ́mándà. Ẹ̀ẹ̀meje ọ̀tọ̀ọ̀tọ̀ lòun yes lòun ti sọ pé pé ká lọ sẹ́kù kínní yìí nílé. so with what is on ground now òun tó advice ni pé ẹni tí kínní yìí bá wá dùn nínú wa should go to the court. ó gba ilé ẹjọ́ lọ. are you getting me. I'm agboye. Agboye. ń gbọ́ going? what now tell me what is it that is going to make me to go to the court ilé wa kọ́ imam and i don't uh, we, don't, we just want to put uh, sanity into the land. Hmm. So there is no need for me to go to the court. No, they will look at it as I am coward. But àwọn tó ní ìdáwọ́ sọ pé àwọn ọ̀gbà. Hmm. In that way, Yorùbá kọ́ ti lọ. Òun ló tún òun ló tún agbanẹjọ́ lọ fún manager of Òun ló tún akọrí sílé ẹjọ́. Hmm. Very well, fúnra ara rẹ̀ fúnra rìpọ́ọ̀tì ẹ̀ hmm. tó tẹ́ẹ̀kì ni wípé wọ́n mú rìpọ́ọ̀tì wọn lọ sọ́dọ̀ ṣòwìn kanṣu hmm. gbogbo bàtà ń wí yìí o kò sí tó ti sọ̀rọ̀ pé Gandhi ń bọ̀ Gandhi ò tí ì dé rárá nígbà yìí. no no no no ọ̀sẹ̀ tí bẹ̀rẹ̀ sí ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wíìlì tó tó bí ọgbọ́n fún kọ́ọ̀sì ọlọ́run has never started. Hmm. because we are still mourning. Hmm. so àwọn ọmọ tí wọ́n fi dín ẹ̀sìn kọ́ Gandhi lẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni torí fídíò tí mo rí ó ní kí gbọgbà Gandhi ò mọ dà ó nítorí pé láìsí ó fẹ́ ó fẹ́ dà ló Ògbómọ̀ṣọ́ rú. bẹ́ẹ̀ni lẹ́yẹ láyé torí kìrìsìtẹ́nì òkè so ń jẹ̀gbọ́n. Islamic religion is not is, is, is religion of peace. Everybody is hmm. of peace. But why I'm saying all these things that I don't want them to paint any Christian black by saying I want Christians. So wọ́n fẹ́ dàrú. Christian wọ́n ṣe kí ni kan ṣe Do you understand? Agbọ́yé sà. I don't want them to say anything against Opo Ogbomosholan because they know because he's a Christian, he wants to Christianize Ogbomosholan. It's a hmm. lie. Hmm. Are you getting me? Clearly, sir. The we are asking is that what is their what is their own hidden, hidden agenda? that he is not ready to step down, to leave that pulpit for a week or two weeks to go hmm. home to go and settle if he's pulling from that family. Hmm. But he cannot leave that pulpit within one week. Hmm. We don't know why. So she ṣé ìjọba ṣé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wa bá ń dá sí ni at least ìjọba ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ní agbára. Nígbà <laughs> wọ́n ní owó wọn ní agbára ṣùgbọ́n ọlọ́run wa à ń fi ẹ̀dá ẹ jẹ́ ká kọ́kọ́ fi àsìkò yìí ẹ jẹ́ ká kọ́kọ́ fi pé gọ́vnà ìlú ọ̀yọ́ gọ́vnà ìlú ọ̀yọ́ àti gbogbo ẹ̀yin ìmáàmù ìlú ọ̀yọ́ ìlú ọ̀yọ́ ò ní torí ti ń dàrú o ìlú ọ̀yọ́ ò ní torí ti yín dàrú. ẹ dá sọ̀rọ̀ yìí tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ lẹ bá jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ tẹ́ ẹ sì jẹ́ gọ́vùnà lórí ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ sì fẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ ó dàrú tẹ́ ẹ sì fẹ́ da omi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ rú ẹ sọ̀rọ̀ kí lórúkọ gọ́vùnà ìlú Ọ̀yọ́ náà kí lórúkọ wọn. Ah, Ṣèyí Mákindé ọ̀nàdẹ́bù ẹnjìnà Ṣèyí Mákindé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ a sì ń fi àsìkò yìí a fi ń pe Alhaji Hamzat Oríyọmí Hamzat à ń pè yín màá mẹ́sẹ̀gì yín à ń pè yín ẹ dá sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí wọ́n sọ Islam lẹ́nu ẹ dá sọ̀rọ̀ yìí ẹ tẹ̀síwájú. ṣe rí gbogbo àwọn tá yẹn we have letter in the governor's office. Hmm the governor did not interfere at all, at all. Our special advisors to governors on the religious matters will have our copies of letters before them. But they did not honor ìtòrí tó wọ́n rí báwo lówó lọ́wọ́ we are not in power. But tó bá wá di wàhálà ṣe wà ní ọ̀nà ẹ̀. Tó bá di They are dealing with, poli they are dealing with politicians hmm. who have the money. Hmm. They are dealing with so-called businessmen who feel they have their money can do and undo. Hmm nílùú Ògbómọ̀ṣọ́ iná. ẹ̀yin mo ti àgbọ́yé. I was being I was I was because of the you know when you come to station you will say all what you know so because of the fact that is coming out from my mouth that I been saying all these things I was tracked and arrested. Hmm. One of my lieutenant in our group was on You understand? Agboye. Without fear. Animashawo hmm. he was arrested for pressuring. láti lè búlẹ̀ láti lè pín lẹ́nu mọ́ ni. láti pa lẹ́nu mọ́ he was detained that after twenty hours he got his freedom. Hmm. But I was tracked all the way from Ibadan SIB they took their own time to spend I don't know the numbers of days they spent to track me while I go for my own business meeting. I was arrested at that spot where I went for my business meeting. Hmm. I was tracked and arrested and took me back to Ibadan. I was detained. I was in cell from Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. They arrested me on Monday. Hmm. Hmm. I later got. I later got. Got freedom. I, I, from the hmm. court. That hmm. case is still is still on. We are going back to court on, on the 24th May this year. Hmm. May 20, 24th May I be 24. Yes. 24 May. As, as if that hmm. yes, as yeah. if that is not enough. Ó kàn díjọ́ kan ni dábàá pè mí láti we pay? What ti wá pílẹ̀sì Someone, eh, wọ́n ti sọ́mọ̀ mi lọ sí kóòtù again wọ́n ti fáìlì case against me again another civil case ìgbà tí wọ́n délé mo torí rẹ̀ wá láti èkó nígbà tí says about sixty pages of agreement kan wá wọ́n yí Alhaji Monsuru is suing me for one billion for defamation of character. Mm. is my brother. If I show you my account, my my, my bank account, I don't have two thousand naira in my account now. Hmm. Where do they want to get one billion? <laughs> All this thing is just for my people to go and lie down, kneeling down, begging them, so that they will not tell me that we don't want you to talk again. Again. Allow this guy to continue as imam. Allow this guy to continue as imam, so that they continue using the land the way they want to use it. Do you allow them to intimidate? You do you allow them to intimidate you and stop and stop with even fight for Gomashua anymore? ó dáa ẹ jẹ́ kí n bí léèrè béèrè yìí kí wá ní tẹ́wá kí ni tẹ́wá ń ṣe sí àwọn ọ̀dọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀dọ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ ìlú Ògbómọ̀ṣọ́. tí àwọn èèyàn wọn tí wọ́n àtàjọ wọn débi pé nà án hmm. tí wọ́n fọ́ ní gbogbo orí àwọn ọmọ wa kan the video the picture tán ní wọ́n and the most funny thing ni pé nígbà tá a tún police station ẹni tí wọ́n ná àtàwọn tọ́lá yẹn wọ́n tún àrẹ́sì wọn lọ rẹ́ tì wọ́n mọ́ àwọn èèyàn four days lọ́yọ̀ọ́ hmm. So they are intimidating us. Only me to go back, I will escape three times. Hmm. So I was being banned, unofficial ban for me not to enter my fatherland, which I did not do that for seven, eight months. Tí mo bá fẹ́ wá ṣe meeting lórí kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí, màá fi alẹ́ kọjá Ìlọrin ni màá ti jókòó lọ lè ṣe meeting. Tó bá ti dijọ́ kejì, Ìlọrin ni wọ́n ti máa bẹ̀rẹ̀ lọ́wọ́ sí epo padà tí mi ò lè wọlú bàbá mi. Hmm. But as God will make it today, alhamdulillah, by this time last year, it was only me. Hmm. But alhamdulillah today all the prominent people in Ogbomoso land. Mo rí pé wọ́n ti dá sí i. Before me they are all standing for us. Mo rí pé wọ́n ti dá sí báyìí. Mo rí pé wọ́n ti dá sí Yes. Mo rí pé wọ́n ti dá sí i. Ọlọ́run á dẹ̀ fún iṣẹ́ torí pé. Torí wípé wọ́n ti torí pé wọ́n ti dá sí Ìgbà tí kábíyèsí dé èmi láti advice àwọn èèyàn wa pátápátá wípé we don't want them to take any action on the taba ní ọba. tó finish we take any law into our own hand. Hmm. Let us give let us give honour to the institution that is ruling us. Hmm. So as God will make it, it was our Gandhi that was chosen to be the Showo of Ogbomoso land. Hmm. So when the Showo landed in Ogbomoso, the first person that went to Showo to go and complain of what is happening in the land was Imam himself. ẹ ẹ ẹ dúnà ẹ bá mi túbọ̀ ẹ sọ Yorùbá ìjọ tó lọ́lọ́run ẹ bá mi túbọ̀ ẹ sọ Yorùbá. nígbà tí kábíyèsí dé ọ̀sẹ̀ tí kábíyèsí dé táwọn ọ̀rẹ́ kí kábíyèsí ẹni tọkọ nígbà tí tí Yunusa lọ rèé kí kábíyèsí ẹyún yìí mọ́ òun lọ́kọ́kọ́ fẹ́ yọ ìlú sun kábíyèsí wípé wọ́n fẹ́ yọ òun ní ìbọn. òun ló sì ń sọ fún kábíyèsí wípé kábíyèsí ó mọ̀ dá sí ọ̀rọ̀ ní yìí

fẹ́ wá àwọn kan ń gbowó láti ìlú òkèèrè èyí ọkùnrin tó jẹ́ mufti ìwò táwọn náà ń pera rẹ̀ ní yorùbá àṣẹ ìgbìrà ni. mufti ìlú wo. ah mufti ìlú wo mufti ìlú wo náà kì í sọmọ yorùbá gbogbo ẹ̀yin ọmọ wo ẹ̀yin ọmọ wo mufti ìlú wo wọ́n lọ́mọ gbéra ní o ayé tí máa yẹn náà tàbí àgbàgbà ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wà lórí àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. sọ kìí sọmọ Yorùbá káfíńtà ni bàbá rẹ̀ bá dé ìwò. káfíńtà ni bàbá rẹ̀ bá dé ìwò <laughs> ó tanná wọ́rọ̀. the way he's living the way he's living is building his own army wọ́n ní uniform wọ́n ní everything wọ́n máa máa wọ́n máa pàdé dídá àwọn ọlọ́pàá nídá àwọn everything ẹ lọ sílùú wọn níwò ẹ rí i. ó tẹ̀lé náà bẹ́ẹ̀ ṣe lé mú tí ìlú wọn ó ti padà ó ti tẹ́rọ̀ ó ti tẹ́rọ̀ sí wo ọba àlùwò tún wọ́n gbà ń láyé. àwọn so ẹ̀yin ẹ̀yin ẹ̀yin Yorùbá àti ń bíúdi àti wọ́n ti ń bíúdi terrorist ní ìlú wọ́n ti ń bíúdi terrorist ní Yorùbá ẹ sì ń wòran à ń sọ wọ́n ti ń bíúdi terrorist báyìí báyìí ní ilẹ̀ Yorùbá ó ń bọ̀ ó ń bọ̀ àwọn láńdẹ̀ẹ́dẹ́ ó ń bọ̀ fún gbọ́yìn. I'm saying it loud I am saying it loud and clear we have confrontation with him òun mo ní fídíò tí ń sọ fún wa lÓgbómọ̀ṣọ́ pé ó lè dogun ó dogun wípé ọba wa gbọ́dọ̀ wà lábẹ́ ìmọ̀ mi sọ nílùú bomi ìlú Ògbómọ̀ṣọ́ gangan ló ti dúró tó ti wá sọ ọ̀rọ̀ yẹn. ọba gbọ́dọ̀ wà lábẹ́ imam so bí ọba bí bí ọba bí ọba bí ọba ìwó ṣe wà lábẹ́ tiẹ̀. mission látọ̀dọ̀ ìmáàmù ni onítorí pé ìmáàmù ni mùsùlùmí ìmáàmù ò ní forí balẹ̀ fún kírísítà ìmáàmù tó bá ti kẹ́ mo ti tiẹ̀. <laughs> wàhálà yẹn wá dójú wàhálà látó wá ṣẹ̀ṣẹ̀ wá rí pé àṣé kìí tiẹ̀ sọmọ Yorùbá ọmọ ni. mufti ìlú wo mufti ìlú wo ọmọ ìgbìrà. bẹ́ẹ̀ ni tó máa sọ náà nìyẹn tó máa sọ náà nìyẹn tí wọ́n tí àṣírí tú tán yẹn mufti ní fún gbogbo Yorùbá láàrin ìgbà yẹn tó wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé àsóhun gẹ̀ẹ́gẹ́ gẹ̀ẹ́jẹ sọmọ ìwò ìgbéra ni bàbá rẹ̀ ṣiṣẹ́ káfíńtà ni nílùú yẹn. wàhálà ti wà o wàhálà ti wà nílẹ̀ Yorùbá o. so this guy mo sẹ́rí sà sẹ́rí bàbá tá à ń pè ní Yunusa ìtàn pè ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí I will want you to go and listen to all his sermons kì í ṣe èmi ò sọ pé téèpù ti tẹ̀ mí o àbí téèpù anybody his own technique and his own his own words gbogbo nǹkan tí ń sọ lórí sermon ẹ lọ rèé wò tí kì í bá ṣe pé he is planning for war or bí ogun bí ogun ni mo sọ̀rọ̀ ẹ wo bí bàbá yìí ṣe sọ̀rọ̀ sí kábíyèsí you need to watch that day. mo ní òun náà níbí ó wà níbí. aside from that àwọn tó ń wúyẹ nígbà tó dé elékìsà ni àwọn ni wọ́n dá sọ pọ̀ lọ́rùn wọ́n ká sọ fún un gálàwọ̀n gbọ́ aṣọ tuntun tuntun wọ́n tún gbé mọ́tò tuntun fún wọn tún gbé ilé kò sí nǹkan tí wọ́n ṣe fún tẹ́ẹ̀bá rí ọ́fíìsì rẹ̀ tẹ́ẹ̀bá rí tẹ́ ṣe fún he's living like a king. Hmm. ṣé bó ti ṣé bó ti jẹ ṣé bó ti jẹ ìmáàmù ní ìlú kan tápẹ̀ ní Tẹ̀rù ní Ògùn state bẹ̀rẹ̀ tí tó jẹ́ tó jẹ́ ìlú àwọn Bánkọ́lé Bánkọ́lé bílẹ̀rẹ̀. ó ti kọ́kọ́ jẹ ó ti kọ́kọ́ jẹ lábẹ́ bẹ́ẹ̀ ni. ìgbà ake. ìgboro ake ake. ìgboro ake tó ti kúrò tó ti kí ló tó fi kúrò mẹ́yìn kí ló tó fi kúrò mẹ́yìn tó fi jẹ́ lÓgbómọ̀ṣọ́. it is it is it is a very big land and there is good money our country Ògbómọ̀ṣọ́ trade. So he's working for the politicians. Kò ṣe bójúbójú rẹ̀, ọ̀kan nínú àwọn elders wa ló gbọ́dọ̀ sọ́dá respect wọn dáadáa pé wọ́n lè keep custody of this the land. À ń tẹ̀ wọ́n ní Sàkábà lógun. He is powerful in government. Sàkábà lógun. Sàkábà lógun. Sàkábà lógun. Ṣé ẹ ti ṣẹ́kì pàtàkì tí wọ́n náà bí ọmọ bá àwọn kí sọmọ Ògbómọ̀ṣọ́? mọ̀ sọ́ni bọ̀ tí wọ́n máa lé ń bẹ lára wọn sà. àbá. Hmm. yes because eléyìí politician ni bàbá yẹn lòdì kọ́ so he deal he deal with everybody in the governor governor uh, uh governor's house government house. Hmm. so àwọn fix it ni àwọn fix it officers ni tẹ́bá tẹ́bá mọ̀ kẹ́tí mo mí pẹ̀lú six six àwọn lágbájá ẹ̀ẹ́dẹ́bàmí fún appointment lágbájá ẹ̀ẹ́dẹ́bàmí fẹ́lẹ̀ appointment ní táwọn ṣe nìyẹn hmm. sọ àwọn alágbára lù ní Hmm. so ojoojúmọ́ àwọn máa benefit nínú conflict ni. Hmm. ibẹ̀ làwọn ti ń jẹ. bẹ́ẹ̀ ni sà. bàbá tí mò ń wí fún yín kò sí kankan nínú bàbá tí mò ń wí fún yín yìí kò sí kankan nínú ọmọ rẹ̀ gangan lÓgbómọ̀ṣọ́ o hmm. ó lè ọpẹrẹsì ní Ògbómọ̀ṣọ́ lórí nìbàdàn níbẹ̀ àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Èkó ń bẹ káàkiri òun òun wà nìbàdàn òun gángan kò fi ajá kò gbàgbé ajá s'Ògbómọ̀ṣọ́ bọ̀dọ̀ ń kọ̀ńtú Ògbómọ̀ṣọ́. Ah. ọ̀rọ̀ pé ìbá tó rí sà àgbọ́yé sà. so gbogbo àwọn cases wa tó wà ní gbogbo àwọn cases wa tó wà ní court we are advising all medias who are interested to come and join us and listen to everything that is going on in court so kẹ́ni bá rí injustice that is happening on the land even from the grassroots. ẹ jẹ́ ká fi ẹ jẹ́ ká fi àsìkò yìí ẹ jẹ́ ká fi pe Oríyọmí Hamzat kí àwọn náà kí wọ́n jọ ọ́ torí pé àwọn náà máa dá sí ọ̀rọ̀ ọ̀ tó bá rí báyìí láti lè má jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ ní ìlú Oríyọmí Hamzat a mọ̀ wípé mùsùlùmí ni ẹ sì sòótọ́ ẹ sì ibi kí àlàáfíà kó dé bá ìlú òun náà ni nítorí Oríyọmí tó bá ń jà fún àfi yìí a fi ń dorí Yomi Amzat kó dákun kó dábọ̀ tí wọ́n dá sọ̀rọ̀ yìí. tí orí Yomi Amzat ló bá ní interest láti bá fẹ́ gbọ́ everything in total this very same phone number tẹ́ fi pè mí. ẹ má wọrí a ṣiṣẹ́ tọ́ a ṣiṣẹ́ tọ́ ṣe ti gbọ́ a ṣiṣẹ́ tọ́ ilé tí ẹ fi délé iṣẹ́ rédíò wọn lágbára Ọlọ́run àwọn orin ìrìn yẹn látọ̀dọ̀ wa ń bì yìí tí ẹ ò fi délé iṣẹ́ rédíò wọn lọ ṣàlàyé tí àwọn ará ìlú ó sì gbọ́ tó gba àwọn èèyàn ó bá yín gbọ́ ẹ á gbọ́dọ̀ jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ dàrú nígbà tí èèyàn bá wá láti tó bá wá tó bá èèyàn bá wá nígbà tá a bá pe èèyàn mufti ìlú Ìwó tó yẹ pé kì í ṣe ọmọ Ìwó tó ní ọmọ Ìgbìrà Ìgbìrà tó sì ti build army ẹ̀ sí ìlú Ìwó ẹ̀yà ará ìlú Ìwó ó kàn yín o ó ń lọ rẹ o àtúntí ń bìlà ńlá fúlàní ilẹ̀ yorùbá o ṣé fúlàní nìkan la rò pé ládojúkọ wàhálà ń bẹ ẹ ṣe ẹ mẹjẹ kí n gbà yín náà kó ẹ ṣe gan ni ẹ kú pé àpè yín ẹ jẹ wàá mọ̀ pé lágbá ọlọ́run á tún pè lórí àkànṣe ètò míì náà torí pé á bá a fẹ́ lójú tí àwọn èèyàn tí àwọn èèyàn àwọn èèyàn kàǹkà láàrin ìlú tí wọ́n tí wọ́n nífẹ̀ẹ́ tá a mọ̀ sí justice wọn ò bá wa dá sí i a sì mọ̀ pé lágbára ọlọ́run ìfẹ́ yóò padà gbilẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́ tí màn yìí Yunus Tàlá tó bá gbà pé lóòótọ́ lóòótọ́ ọmọ ìdílé Ayílára lòun Ayílára pàt ní ìlú Ògbómọ̀ṣọ́ kí ló dé tí ò ṣe jẹ́ kí wọ́n mọ bàbá tó bí òun lọ́mọ ó sì jẹ́ wípé àwọn ọlọ́pàá òun náà ni ó ń lò ẹ ṣé gan ni ẹ jẹ́ kí n máa yọ̀ǹda yín ẹ ṣé púpọ̀ ẹ ṣé gan ni sà á dúpẹ́ lọ́wọ́ yín tàpé tẹ́ wa ẹ ṣé gan ni. yes ìkan lára àwọn tí wọ́n competition ọ̀nà ni a ti pè tẹ̀yìn wa tiẹ̀ ti gbọ́ yìí mo rò pé kí ni èrò tiyín kí lè èrò tiẹ̀ ṣé kí ìlú Ògbómọ̀ṣọ́ ṣé kó dàrú ọ̀nà ni èrò tiẹ̀ ni àbí kí àlàáfíà kó jọba ní ìlú Ògbómọ̀ṣọ́ kò sí bá ṣe fẹ́ ṣe tó àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ òun ni ó ṣe pàtàkì ẹ gbọ́ fídíò tí ìmáàmù yìí tó ṣe fún ọba Ògbómọ̀ṣọ́ kó ọ̀rọ̀ ọ̀hún sì ní agbára níbi tí ó ti sọ fún ọba Ògbómọ̀ṣọ́ pé kó mọ̀ dá sí o. pákó yìí ṣùgbọ́n tó kó àwọn mùsùlùmí lọ ààfin nínú àwẹ̀ kó wọn kó mbẹ kó má bàa rojọ́ wájú ọlọ́run. sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ mùsùlùmí àpínsí méjì báyìí kẹ́ ẹ tó dé ó ní sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ má pè wá méjì ó ní pàápàá ó ní kò kó ẹ bá wa dá sí torí pé ẹ̀nẹ́ máa ń pa ẹ̀sìn wa olùkọ́ lọ́rọ̀ jọ níwájú Ọlọ́run. Ajagungbadé mùsùlùmí ni wọ́n ó ní sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ní mùsùlùmí làwọn ó ní àkùnrin tí báyìí òun ni wọ́n fi láǹfààní àti dá sí. pásítọ̀ rìdíìmù ni ẹ̀sìn wa ò yí ẹ fi wálẹ̀ ẹ fi wálẹ̀ bá a bá ń jà ń gò bá yá parí ẹ̀ láàrin ara wa kò kàn yín kábíyèsí ọlọ́run ní dáadáa. bófin ìfọwọ́ ta òun náà sí orí sí orí facebook. gbogbo ẹ̀yin tẹ́ ń jókòó láàfin ẹ máa pọ̀ mọ́sálásí àlè ẹnìkan kan. after all ìkànnù yìí wà láàrin wa làdáni lójókòó yìí àmọ́ pé làdáni ò sí pẹ̀lú wa àmọ́ ètò àdáni náà máa ń jókòó láàfin níbi tẹ̀síìrì yín tẹ̀síìrì ọ̀tẹ̀ dálẹ̀ àmọ́ ètò àdáni ló jókòó yìí àtòrí ẹ̀ ní làdáni ṣé bẹ́ẹ̀ yẹn mi ni làdáni dúró sí ti ń ṣe káàmọ̀ gbogbo ìgbà ẹ̀rù ẹ̀ ò bà mí bọ́lá burú tó lè ṣe sí mi bá sì ní lẹ́mìí yóò fi ṣe rẹ̀ ni. ẹ máa bọ́ ẹ̀yin náà ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bá dé àkókò tó dé ẹnìkan ò ní lé ọ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ ẹ máa bọ̀. kábíyèsí kò tẹ́ gbogbo mùsùlùmí àgbáyé lọ́rùn pé ẹ pín wa sí méjì torí ẹ̀yin lẹ pín wa méjì bẹ́ẹ̀ bá fún wọn láyè láàfin wọn ò ní ṣe bẹ́ẹ̀. kábíyèsí àtúnwá ń hu nǹkan gbọ́ àlórí bẹ́ẹ̀ o à ń gbọ́ pé wọ́n láwọn náà fẹ́ lọ kí yídìí mì kan à ní gbà o general kì í di mbẹ mọ́ yìí di òun parí ibẹ̀ ni gbogbo àwọn mùsùlùmí gbà pàtì máa fi o. ẹnìkan kọ́ máa sọ yìí di general kábíyèsí ìlú òní túmọ̀ yín lórí ẹ sọ fún wọn tani ó tiẹ̀ kínú wọn náà ta lè mọ́mù tí ó kì í táwọn yàn tí ó kì í lọ kí wò bí wọn lè mọ́mọ́ ògbómọ̀ṣọ́ ní. what will be the best solution. pákóyí suragi tó kó àwọn mùsùlùmí lọ ààfin nínú àwẹ̀ kó wọn kó mọ̀ kọ́ mọ́ bá àròjọ wájú ọlọ. ọmọ tí lè gbọ́mọ̀ṣọ́ mùsùlùmí àpèsè méjì báyìí kẹ́ ẹ tó dé. eléyìí ni agbára lọ́pọ̀lọpọ̀ ọlọ́run elédùnmarè yóò ràn wá lọ́wọ́ ẹ̀yin táwọn wá lórí youtube wa lórí facebook wa lórí telegram wa lórí twitter wa Ibi, yìí òun náà ni a ó ti dákẹ́ tòótọ́ ní ẹ ṣe púpọ̀ ẹ tún pàdé wa lọ́la lágbọ́rọ̀ lọ́run nígbà tí a ó máa continue ní orí TikTok wa pẹ̀lú àwọn èèyàn wa láti gba opinion wọn títí ìgbà mẹ́ta pàdé ó dàárọ̀ kan padà àwọn obìnrin wo òun náà ni èmi ń jẹ́ ó dàárọ̀.